àwọn ọmọ bó ṣe wá jẹ́ bóyá ọkọ àwọn lọ́ọ̀yà oníwòròwòtò ni o bóyá ó ti jẹ́ ni o táwọn pẹ́rẹ́ǹtẹ̀ fi wá mọ̀ pé àwọn òbí àwọn ló bá ríṣẹ́ ló wá ṣe fún wọ́n ní káwọn oṣù tó ṣègbéyàwó wọ́n ní àwọn pẹ́rẹ́ǹtẹ̀ náà láìka àwọn tínú àwọn gan máa ń dùn pé bí àwọn ẹbí tàwọn ṣe láìkí ọkọ àwọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹbí ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ àwọn náà. wọ́n ní àmọ́ kí ni tí ọkọ àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní oṣù kẹta tọkọ àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn ṣègbéyàwó tán náà ni àwọn náà ríṣẹ́ wọn nítorí jọ́kejì táwọn Monday tó tẹ̀lé ọjọ́ ìgbéyàwó àwọn pé àwọn filé pọn tí àwọn fọ̀nà roka ayé gbọ́ ọ̀run mọ̀ sátidé làwọn ṣègbéyàwó wọn lọ́jọ́ wípé Monday tí ọ̀jẹ̀jọ́ kẹta ìgbéyàwó ńlọkọ àwọn lọ resume síbi iṣẹ́ yẹn wọn ni ńlọlọ́wọ́ ẹnu iṣẹ́ torí ìgbéyàwó kọ̀sẹ̀ kan ni wọ́n fún ní ìwé iṣẹ́ appointment letter ní dádì àwọn fún un wọ́n dẹ̀ mú lọ síbi company yẹn wípé ọmọ yẹn nìyí ọmọ yẹn nìyí so wọ́n ti lọ ṣèfinimọ́lé fún un wọ́n ní jọ́ kẹta wedding àwọn lórí zoom sọ̀hún wọ́n ní ṣùgbọ́n oṣù kẹta táwọn ti wọnú ìgbéyàwó ní dádì àwọn tó níṣẹ́ tàwọn tó bọ́ sí ní company míì wọ́n ní àwọn bá ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe oyún àwọn finú ṣoyún àwọn fẹ̀yìn gbọ́mọpọ̀n àwọn gba maternity leave tí a máa gbà pé kí a fi lè ráàyè tọ́jú ọmọ bíi oṣù mẹ́ta lẹ́nu iṣẹ́ wọ́n ní káyé akáwọn ọmọ bá ọ̀rọ̀ lọ wò náà wọ́n níjọ́ tó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ ká sọ pé wedding àwọn pé ọdún kan wọ́n ní ní ọkọ àwọn bá pa àwọn jókòó pé díà um, mo máa ṣẹ̀ ẹ́ o ó ṣẹ̀ mí fún kí ni ó lè ṣẹ̀ mí um, n tí mo máa sọ máa ṣẹ̀ ẹ́ um, mo ti kọ resignation letter mo tẹ̀ di mo dẹ̀ ti drop ẹ̀ níbi iṣẹ́ lánàá wọn lọ́jọ́ tó pe àwọn jẹ́ ọjọ́ sátidé bí irú sátidé báyìí wọn ló wá ń rìfà sí pé òun ti drop resignation letter níbi iṣẹ́ ní àná wọ́n ní tí sì ń bá wọn sọ̀rọ̀ ń jí ọwọ́ ọ̀dájí bí ọwọ́ aago mẹ́ta ń lọ lù wọ́n lójú àwọn dá wáyé fún oorun pé what o ti drop resignation letter kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó drop resignation letter why wọ́n ló ní um, màmá san tó ṣẹlẹ̀ fún ẹ kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. wọn sáàkẹ́ ìwọ ló drop resignation letter pé o kọ̀wé fi ṣẹ́lẹ̀ ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. wọ́n ló ní má wọrí ṣàṣọrun ẹ̀ tó bá tilẹ̀ bá mọ́ màmá sọ bó ṣe jẹ́ fún ẹ. wọ́n ní àǹtí ọ̀run irú oorun wo làwọn wà tó sùn mọ́ wọ́n ní ah, irú oorun wo wọ́n ní ah. àwọn ò lè tí ì mọ pẹ nìkan kan ní ìdájí ń pé lágbájá máa ló ń resign ibi iṣẹ́ lánàá pé pọ̀pọ̀ àwọn fẹ́ kó sọ́n tó fà fún àwọn náà pé sọ́n tó sọ́n sì wọ́n ló ní tilẹ̀ bá mọ́ wọ́n nígbà tílẹ̀ ó dẹ̀ mọ́ lóòótọ́ wọ́n ní ayẹyẹ ìgbéyàwó kan ti ẹ̀ wà nínú ẹbí rẹ̀ tó kí àwọn méjèèjì àtọmọ káwọn bọ́ sọ́nà wọn náà ní àní ah, lọ bí wedding yẹn o àfìgbà tó bá sọ ohun tó ṣẹlẹ̀ tó fi resign. àmọ́ ká lọ rántí pé. ní tó ṣẹlẹ̀ tó fi resign yẹn mú láti mọ̀. ó ò ní ẹnìkan kan ò ní bọ́ta nù lé yìí o wọ́n ní lọ́ba ní orí àkó burú jókòó. kò rí lè ń ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ náà iṣẹ́ dádì mi ṣe ẹ̀ ní rárá ẹ mi ṣe ẹ̀ ní rárá ẹ níbi iṣẹ́ ní rárá ó ṣe ọ̀gá rẹ̀ ní rárá kí ló wá ṣẹlẹ̀ wọ́n ló ní ò ní bínú o dádì ò ṣẹ̀mí o mọ́mí ò dẹ̀ ṣẹ̀mí um, but eh, àwọn uh, parent mi náà ni, mo máa need láti fi iṣẹ́ yẹn sílẹ̀ pé tí n bá fi iṣẹ́ yẹn sílẹ̀ ọ̀nà mi ò là àwọn parent ẹ ló gbọ́dọ̀ fi iṣẹ́ yẹn kí ni wọ́n ló ṣẹlẹ̀ eh, wọ́n ní ṣáà máa wọ̀rí kí n má wọrí ó ní láti sọ tán ló ṣẹlẹ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ náà ni kò fiṣẹ́ sílẹ̀ kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ mi ì dẹ̀ nífẹ̀ẹ́ kó bí mọ́mì o mi ì dẹ̀ nífẹ̀ẹ́ kó bí dáàdì o bọ̀tẹ̀ eh, mi ì gbọ́dọ̀ parọ́ fún ẹ wọ́n ní kò ní kò speak well bó ṣe jẹ́ pé dáàdì ẹ̀ ló bá mi wá ṣẹ́ pé kò speak well wọ́n ní kò speak well pé kò tọ̀nà bí dáàdì mi ṣe bẹ́ẹ̀ wá ṣẹ́ ṣé wọn nìkan ni dáàdì mi bá wáṣẹ́ ẹ báwọn náà ló bẹ́mi náà wáṣẹ́ ẹ báwọn náà ló bá búrò mi wáṣẹ́ ẹ báwọn náà ló bá ah, àwọn ọmọ tí ìsọmọ wọn gan tọ́jú àwọn ọmọ ọ̀rẹ́ wọn gan àwọn náà fi connection wọn ah, ṣé wọn nìkan ah, àwọn parent ló wá pè é pé kò kò resign ó wá resign but kò tó resign why tó sọ fún mi. no no no no no pé òun bá fẹ́ kí fóònù ah, má pè mọ́ mi mo ti ní kó má pè wọ́n ó dáa jẹ́ kí n pe dáàdi ah, ah, mo ti resign látà náà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn à tó bá resign wọ́n á fún wọ́n á drop wíẹ̀ wọ́n á fún wọn mú kúrò ní fáìlì ni o ò lè o kàn lè resign bẹ́ẹ̀ yẹn ó lóun fi ìtara kún ó ní wípé ńgbà tó ní òun ò sọ fáwọn òbí òun òun ò bí wọ́n ó lóun wá ní ọ̀dà kò burú máa lọ bí wedding tó ń lọ o fèmí lẹ̀ nu ilé o ó lọ ó lọ òun ò lọ máa lọ ẹbí rẹ ní ṣègbéyàwó fún kan nínú àwọn àbúrò rẹ nínú ẹbí máa lọ inú ibi tó wọn lọ tó wọn ti rojú sojú pọ̀ mọ́mú tó òun ti jókòó sí ibì kan tó wọn mọ dẹ́kun sun tí a wá dàbí gbà pé wọ́n ń yọ̀ òun wá ń banú jẹ́ ń bẹ̀ mm, mm, mm, máa lọ ó ní ó bá dẹ̀ máa ṣọ̀wọ́ ó bá lọ lóòótọ́ ó lóun tiẹ̀ wá mú un mọ̀ ti pẹ̀ dúró náà náà no o ní láti confam bóyá ó fẹ́ ṣẹ̀rù bà òun ni bóyá ó kàn fẹ́ kó n láyà sókè ni no no no o máa ní láti ṣèwádìí no no no no pé bó ń ṣe pé dáàdì òun nìyẹn pé dáàdì ṣe wà ń lé ló ń bá lọ sílé àwọn. ẹ ẹ ẹ má bínú sà ṣé wọn pè yín ní kọ́ńpìnì ibi tí lágbájá ti ń ṣiṣẹ́ ṣé ẹnìkan kò pè yín bẹ́ẹ̀ wọ́n pé rárá wọn pé àbúrò òun náà tí wọ́n jẹ́ pé dádì òun jọ bá wọn wá ṣẹ́ síbẹ̀ ọlọ́run dẹ̀ ṣeun òun bá òun náà lọ́dọ̀ dádì àwọn pé ó ti ṣe ìgbéyàwó ní tiẹ̀ náà ó ti ń gbé lọ́tọ̀ ṣùgbọ́n ó rìn àsìkò pé tẹ́lẹ̀ bí òrìn sásìkò òun ọ̀bá lọ ilé tiẹ̀ náà pé jọ ṣó possible ṣá ṣó wà wí ẹ̀ pé lágbájá resign ó ní ṣùgbọ́n àbúrò òun yẹn náà wá rìn sásìkò ó lóun kò tiẹ̀ da mo ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ dádì ẹ̀bọ̀ dádì ṣé ẹnìkan pè é ní company tí lágbájá ti ń ṣiṣẹ́ wọn náà pé wọn àpà wọn kí ló ṣẹlẹ̀ ṣọkọ rí ọ lọ bí iṣẹ́ ni ah dádì ẹ̀yin kankan wò inform yín pé nǹkan kan ṣẹlẹ̀ ní àná ah, ó ní ọkọ dáàdì sọ pé kí ló ṣẹlẹ̀ ṣe yọ tó ti gbaṣẹ́ nígbà tí ìsọmọ burúkú nígbà tí ìsọmọ ti ń jà nígbà tí ìsọmọ ti ń sáṣẹ́ wọn ọkùnrin ọlọ́run níjẹ́ wọn máa pè mí ibi tí ń bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín wáṣẹ́ sí torí mo mọ̀ yín ọmọ tí mo bí báyìí lè dojú tì mí aláàtagùn ò dojú tì mí ibi tí mo kí ni tó orí sọkọ rẹ wájú ń jà gidi jàgàn ah, dáàdì ó ní ló ń bá dárúkọ àbúrò òun yẹn pé lágbájá so ó wà wẹ́ẹ̀ pé ọkọ mi ti resign lánàá. ọmọdà ẹ ṣe adú. ó ní dádì òun àti àbúrò òun ọkùnrin wọ́n wojú ara wọn pé resign kẹ resign kẹ àǹtí ọlábùrò òun ní àǹtí ẹ̀sùn nǹkan mi ẹ̀sùn nǹkan mi resign kẹ ọkọ yín ń bá yín ṣeré ni ó ṣe máa resign. ó ní bàbá àwọn náà ní wọ́n wá wá nǹkan mi wí ọ jẹ́ ẹ̀yìn ọ̀yàn mọ̀ sí bẹ́ẹ̀ sì máa lu ọpọlọ èèyàn nu yóò ṣe á resign nígbà tí ìṣọ̀lẹ̀ kí ni yóò mú. níbi iṣẹ́ tí wọn ò ti ní ńlá níbi iṣẹ́ tí wọn ti ń kẹ́ wọn gẹ̀gẹ̀gẹ̀ kò lè resign sọyọ dẹrù bọ ni bọyọ ọsẹ bọyọ fẹ kó láyà sókè ó ní ló ń bá bú ẹkún pé kó kọ́ mi láyà sókè o mo record ẹ eh, o oh. mo record ọkọ mi o ó ní ló ń bá play voice ọkọ òun fún dádì pé ah ó resign ṣe sùúrù náà pé pàápàá bàbá bá mú eh, land phone bàbá bá pè eh, ẹni tí ó jẹ́ ẹ̀kan lára àwọn ọ̀gá ní company yẹn pé ah, ṣé ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ lọ́fíìsì yín bẹ̀yẹn lánàá ah, ńlọ mi mo gbọ́ pé ó resign ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé lẹ́ni yẹn ni ah, òun wò pé yóò ṣọwọ́ bí ọwọ́ òun fẹ́ kọ́ di bí ọwọ́ ọ̀sán tílẹ̀ ó ti mọ́ dáadáa tí enjoyment weekend tàbí pé bóyá ẹ máa lọ ẹ máa ní party fún weekend ni chief òun náà ti fẹ́ pè yín pé gbàtàn pé management meeting lọ́sàn-án àná níbi iṣẹ́ pé ẹni báyìí báyìí báyìí ó resign tí gbogbo àwọn dẹ̀ pẹ́ẹ́tẹ̀ kí n la ṣe fún ẹ kí n ló ṣẹlẹ̀ kí n ló ṣẹlẹ̀ kí n ló ṣẹlẹ̀ kó sọ pé òun ti ríṣẹ́ síbòmíì wọ́n ní ni bàbá àwọn bá ní ọ̀dà kò sókè máa yọjú síbẹ̀ yẹn Monday pé the next thing lọ́kọ̀ òun ni bàbá wa ń bi òun pé ṣé ń gbà tó dẹ̀ sọ fún ẹ pé òun resign lánàá lóòótọ́ ṣó sọ fún ẹ pé òun ti ríṣẹ́ ń company of course ó lè ríṣẹ́ ń bò mí ó lè ní better offer kò padà rẹ kó máa wà níbẹ̀ yẹn lọ but ṣó sọ fún ẹ lóòótọ́ pé òun ti ní better offer ni òun sọ pé kò ní better offer kankan pé torí ngbà tó ń bi pé ngbà tó wá resign ṣó ti wá ríṣẹ́ míì ni àwọn pẹ́rẹ́ǹtì tán wá ní kó o fi ṣẹ́ tí àwọn pẹ́rẹ́ǹtì mi wá fún ẹ sílẹ̀ ṣé wọ́n ti wá bẹ́ẹ̀ rí iṣẹ́ mi ìpò sọ pé ọlọ́run á ṣe é arábìnrin yìí ní ọlọ́run á ṣe é ẹnu ẹ̀ ló ń wà o ẹnikẹ́ni tí ọlọ́run bá ti sopọ̀ ṣọ̀kan kí ẹnikẹ́ni ọmọ ṣe yà wọ́n nípa ọba di wípé nígbà òjò nígbà ẹ̀rùn for better for worst ló ń bá ń bá a ọmọ àwọn kó pọ́dún kan ọmọ pọ́dún méjì ọmọ pọ́dún mẹ́ta ọlọ́run tún ṣoore mi-ín àwọn tó ń wélé ọmọ ọ̀hún tó ń lóyún ọ̀hún tó ń bímọ mi-ín ok iṣẹ́ òdẹ̀ tí wọ́n ń wáṣẹ́ mi báyìí ọdún kìíní ọdún kejì ọdún kẹta tọkọ ọ̀hún fi àgbẹ̀nukú fi ṣẹ́ẹ́lẹ̀ níbi tí bá dádì òun ti bá wáṣẹ́ ẹ dákun ẹ ṣe àrẹ̀ o. nítorí ẹ dákun ẹ gbà mí síṣẹ́ à ń kọ̀wé wáṣẹ́ ká lọ́kọ̀ ọ̀hún wà o fáwọn fi bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ̀ ń ṣe fáwọn òun wá rẹrù rẹrù rẹrù rẹrù rẹrù rẹrù rẹrù bùkátà ẹbí káwọn ọmọ mẹ́ta ó tó kàwé káwọn ọmọ mẹ́ta ó tó jẹun ká tó wọṣọ. ọkùnrin bá ti ń sọ tiwa. owó ilé ń sísan. ọ̀rẹ́ mi ó yẹ ká máa rántí. ọkọ òun wọ́n rìn dọ̀tí kán mọ̀ mọ́ pé òun lòun ń lògo ẹ̀ kán mọ̀ mọ́ lòun lòun ń lòràwọ̀ ẹ̀ kán mọ̀ mọ́ lòun lòun láṣìkí ẹ̀ kán mọ̀ mọ́ ráwọ́ ọ̀yà lára rẹ̀ kán mọ̀ ráwọ́ ebi lára rẹ̀ kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ lòun wà ń kó bùkátà ìdílé lòun kò kẹ́bẹ́ bá sunkún lọ báwọn pẹ́rẹ́ǹtì òun gan pé dáàdì ṣé ẹ máa wò mí ni pé ah kí ló fi àṣẹ ẹbí wọlé iṣẹ́ lọ́wọ́ ọlọ́run mọ iṣẹ́ tèmi nìkan láwọn ah, kí la fẹ́ ṣe gbà tá a bọ́kọ ẹ tó ní àwọn pẹ́rẹ́ǹtì òun ní kò ń fiṣẹ́ sílẹ̀ tí ò dẹ̀ ṣé kí n tún wá bá wá mi kò tún resign ni no no no no embarrassment ni. wọ́n mo fẹ́ bí. ah no no no no no ẹ máa bá yìí ni. international. àdádì ah, òun kú lọ pé a ò lè kú ah, eh, bọ́ọ̀tì máa bá yìí nù. No ẹbí ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ tí ó bà lé lórí ẹbí ni mo ṣe wò pé àtọkọ ọmọ mi àtìyàwó ọmọ mi n bá ti lo connection tí n bá lè lò fún ọmọ ọlọ́mọ n mo gbọ́dọ̀ lè lò fún ọkọ ọmọ àtìyàwó ọmọ náà bí n ṣe lè fẹ́ kàn ọmọ mi ó sọ́fà ìyẹn lè jẹ́ káwọn àna mi náà sọ lọ́rin ẹbí ni ọkọ rẹ̀ sì pé àwọn òbí òun sọ pé kó òun fi sẹ́lẹ̀ kí n tún wá bá ah, irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ ah, ah, nígbà tí ìṣepá àwọn iléeṣẹ́ yẹn náà rẹ̀ lómi ìgbà síṣẹ́ ẹbí mo kàn ń lo connection pé mo mọ àwọn èèyàn mo mọ àwọn èèyàn yìí sì lè àwọn companies tì pé mo lọ́mọ tó fẹ́ ṣiṣẹ́ ní ọ̀nà nà nà nà nà máa bá yìí máa fún mi lò ó. rárá yẹn láti ọdún kọkànlélógún. kò lè ṣe yẹn bó ti iṣẹ́ tòun sì rèé oníṣẹ́ tó jẹ mọ́ á mi ní sọ mi ní sọ ọ̀nàpá a gbọ́dọ̀ daṣọ gbogbo àwọn nǹkan bẹ́yẹn bẹ́yẹn. lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àjíjẹ. ó ní bówó oṣù ń ṣe gbé pẹ́ẹ́lí sí tó sì jẹ́ pé ó nítumọ̀ tó ṣe é gbọ́ létí tó sì tọ́jọ́jú tó síbẹ̀ bùkátà ẹbí kò jẹ́ ọyọ̀. ó ní débi wípé ọkọ òun fiṣẹ́ tí bàbá òun bá rí káwọn tó ṣègbéyàwó sílẹ̀ látọdún mọ́kànlélógún kásùn kájí Nigeria Enterprises wà ní bá a ṣiṣẹ́ kó sùn kílẹ̀ mọ́ kó jẹun kílẹ̀ mọ́ kó jẹun kó sùn kílẹ̀ mọ́ kó jẹun ó ní lọ́wọ́ adẹ́ni tí ń ka pépà káàkiri gbogbo ìkóríta kò fẹ́ẹ̀ síbi ìkóríta táwọn vendors ti ń ta pépà táwọn ti mọ ọkọ ọ̀hún bí ẹni mowó níjọ́ bá rí ṣẹ́ńjì nùmápò lẹ́nu àwọn olówó owó òun yóò ra rírà wálé níjọ́ tí ṣẹ́ńjì ọ̀bá yọ tóun náà bá kájú ńlẹ̀ yóò lọ kàkà orí ìdúró ní ó ti lọ ka pépà rẹ̀ ní junction ní junction bìkan àbóyí bọ́tọ̀ bùbìkan tán vendor bá tó gbá sí i ní tóun bá yíre látọdún mọ́kànlélógún ọ gbọ́dọ̀ kọ́ ọ àgbélébù rẹ nù ó lòun ti wá ronú ronú ronú ronú pé ìpáyà bó o ní ṣe ṣe yìí tí bùkátà àwọn ọmọ bá dé ìpáyà bó o ní ṣe ṣe tán tí bùkátà owó ilé sísan bá dé ipò ní kí ọba mú fọ́tò rẹ̀ pé ẹ wò ẹ ẹ wò ń as at five years ago tóun tí kúrò ní yẹn sáyà ẹ wò bó ń ṣe rí àwo fọ́tò yẹn lóòótọ́ orí àtọ̀run àwo ojú ara wa pé no ẹ̀yin mà kọ́ lélẹ́yìí ah madam emini, emini, èmi ni ó lóun ni tó bá tún lọ sínú Facebook ẹ mọ̀ pé àwọn àwòrán kan máa ń wà ní Facebook gba àwọn photos tá a máa ń download pé kò yé yín ìjọ inú bá dùn tá a bóyá tá a jàjà wọṣọ tó ṣe tá a ṣe nu ìfẹ̀rẹ̀rẹ̀ ìfẹ̀rẹ̀rẹ̀ ẹ̀ pàwọ̀ obìnrin kó dùn yẹn dáadáa ó ní tẹ́ ẹ̀ bá believe yẹn ẹ ṣáà máa jẹ́ kí n lọ sí Facebook kí n lọ crop gbogbo àwọn kí n lọ reverse àwọn pictures tí mo ti gbé síbẹ̀ ó bá fi hàn wá pé ẹ̀yin ni lóòótọ́ ó tún mú fọ́tò tó wọn àtọkọ rẹ̀ yẹn jọ yà tí wọ́n jọyà àtàwọn ọmọ papọ̀ ó fi hàn wá àwa rí i pé òun ni lóòótọ́ ó ní àǹtí ọ̀run bọ̀dá orí mi gbọ́dọ̀ kọ́ mi gbọ́dọ̀ kọ́ mi gbọ́dọ̀ kọ́ àgbélébù ẹnìyẹn wàá máa bá yí wọ́n débi pé àwọn àbúrò òun gan-an òun tó ti á di bùkátà fún wọn because nígbà tí àwọn bùkátà kan bá délẹ̀ tí agbára òun ò gbé nípa àwọn ọmọ láti sanwó iléèwé ó ní òun àwádìí pé àwọn àbúrò òun wá ní wá padà dùn òun pò ọkọ because àwọn lòun wá ń di ẹrù rù pé òun á máa bẹ̀ wọ́n jọ ó dẹ̀ jọ kó kàn yá mi ní ó ní yá mi yá mi yá mi kò sí kankan tóun san padà fáwọn àbúrò òun wọn yìí ti ẹ̀ béèrè gan kó wọn ṣe kí wọn bá tiẹ̀ wá kúkú mọ̀ pé àwọn pín yí gàrí kó wọn wá àwọn èèyàn ṣàánú bàbá àwọn lágbélébù rẹ nu o rárá <laughs> nígbà tí òkú tí òrùn kankan ò sì ní ṣe é bó ti mọ ọba yín nu àbí ìwọ náà ló kúkú rí tó mú wálé àìsí ìmọ̀kọ ọmọ ká má lè ọmọ àwọ rárá o ọmọ ọba yín nu. ṣé bọ́n ṣe máa bá yín lọ nìyẹn ó bu ẹkún gbàràgàdà. Ah, oyè tíkẹ́tíkẹ́ o ẹ dákun àmọ́ ah, tá a lè pé ó ṣe ó dà pa àwọn ọ̀jọ̀gbọ́n kan gan lábẹ́ aṣọ lọ́jọ́ yẹn pé ah, kílẹ̀ wàá fẹ́ òní náà òun kàn fẹ́ béèrè náà lọ́wọ́ ẹ̀yin méjèèjì ìyún èmi àtórí ṣé bóun ṣe máa máa bá a lọ nìyẹn àwa ò lè dáhùn rẹ o àwa ò lè dáhùn rẹ tó òdì ká máa gbébọ̀ lọ́dọ̀ yín o ìyẹn bíi aláyọ̀ ẹ̀yin ìdílé ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rọ́ ẹ̀yin ọmọjẹ ọbàjẹ́ múlẹ́rọ́ ìyálòde múlẹ́rọ́ yèyé múlẹ́rọ́ aṣíwájú múlẹ́rọ́ ẹ má wòran o ẹ dákun kí ni àmọ̀ràn yín fún arábìnrin yìí tí ṣe ọrùn nínú ìdílé yẹn wọ́n ní ṣé báwọn ó ṣe máa bá yí lọ nìyẹn àwọn ọmọ ń tá a lè fọ̀ lésì ṣùgbọ́n yẹn ó yẹ kẹ́ ẹ lè mọ tí wọ́n ṣe ẹ yẹ kẹ́ ẹ lè mọ̀. èṣù ló ṣọmọ àgùntàn tó dúró wo kòkò lójú. wọ́n lákọ̀ọ́bí àwọn wà yunifásitì báyìí. ìkejì náà ti ń wá admission ìkẹta wà nílé ìwé girama. èṣù ló ṣọmọ àgùntàn tó tó ń ṣe wàyẹ́ẹ̀kì lọ́wọ́ bẹ́ẹ̀ bá rí obìnrin yìí tó rí àwòrán àgbà tọkàn ẹ̀ balẹ̀ tí ń tó ṣe ń fayọ̀ gbé e, ó ṣe jùkúnjùkún ó yíran mọ́ra dáadáa ó ṣe rubutu bí èmi báyìí. ní àkókò tó ti wá bẹ̀rẹ̀ sí ní fa ìrònú yìí légbáyà èèyàn gan mọ̀ pé ìrònú ti wà lára arábìnrin yẹn ànígbà rí wọn lórí ìjókòó tá a sì rí àwọn fọ́tò tán lọ́wọ́ a mọ̀ pé yes the difference is clear. àbíà jẹ́ àṣẹ ojú òpó sílẹ̀ o ǹjẹ́ àpolówó ọjà bá a bá dé kẹ́ ẹ̀ dá sí o ẹ̀ dákun o ẹ̀ bá ní dá sí o wọ́n ní ṣé báwọn ó ṣe máa bá yìí lọ nìyẹn yẹn àwọn ọmọ ń a lè wí o àmọ́ ń lè fọ̀ lẹ́sì. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. uncle dentist wetin be cavities and how colgate take dey protect my teeth from cavities Say e dey use comfort? no dear na hole for teeth dey cause most tooth pain wey be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confam formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay. time don reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in. yes cavities now, the Nigerian Dental Association, they recommend Colgate ọmọ inú ni èrè rẹ̀. ọmọ ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ́ gbogbo òbí tí wọ́n ń dàrọ́kọ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sand beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ní kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn lójú ọ̀nà at toddlers daycare and preschool prepare your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home. Our caregivers and teachers and all members of our staff are dedicated, diligent, and hardworking, and our fee is affordable affordable fún ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ yín toddlers daycare and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba ògúnlípẹ̀ bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. hello báyọ̀ ojú ọ̀nà márosẹ̀ yẹn ni mo wà báyìí níbẹ̀ lọkọ̀ mi dẹnu kọlẹ̀ sí kódà mi ò ní. dákun ọ lówó pé tó tó láti tẹ̀síwájú pẹ̀lú pé rárá o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. kí ni ìdí. ìpè ah, iṣẹ́ pàtàkì gan-an ni. o bá ti rìsáàjì ń gbà náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò sí níbi tí mo ti lè rìsáàjì báyìí. ọ̀ ṣe kúkú yáwó ìpè lẹ́ǹkẹ́. ẹ yáwó ìpè kẹ̀ báwo. pẹ̀lú Glo borrow me credit o lè yáwó pé kò sì san padà lẹ́yìn náà bẹ́ẹ̀ ló rọrùn ìwọ sá ti star three two one ash kò sì jẹ́ láṣẹ bẹ́ẹ̀. lóòótọ́ ó ti lọ wà jù. Glo ń dúró ti ni nígbà tó jà jù lọ ẹ̀hẹ́n báyọ̀ bí mo ṣe ń sọ lọ ọkọ̀ mi dẹnu kọlẹ̀ níbi. sọ̀rọ̀ báyìí sanwó lẹ́yìn náà pẹ̀lú Glo borrow me credit. Glo unlimited. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. ẹ káàbọ̀ padà ojú òpó yìí ti kún o zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú kọ̀ọ̀kan káwọn èèyàn tó pọ̀ lè dá sí. bàbá fresh ni akójúmọ́ akójúmọ́ bàbá fresh ẹ ṣeun ẹ ní sáré ẹ máa fọ iṣẹ́ o ìbá advice obìnrin àkọ́kọ́ kó máa fi ọkọ ọkọ yẹn sílẹ̀ kó máa faradà because kò dá kí obìnrin máa ṣì kiri kódà má jẹ́ kọ́mọ kankan tún wọ àárín wọn mọ́ ẹni kò fẹ́ tún gbà á nímọ̀ràn àtàwọn advice àbẹ́ká fi iṣẹ́ lẹ pé bàbá ẹnìkan tó bá yẹn wà ṣẹ tí àbáyé lọ́wọ́ sanwó oṣù fún yẹn ni ah. irú ìmọ̀ràn báyìí pé ká máa tẹ̀lé rárá rárá wọn kó bá yẹn ni mm. ẹ kó ètò. ẹ ṣeun ẹ káàbọ̀. hello. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o yes sir. ó kọ yín mílẹ̀ tí. mrs ọládẹ́yìndé mi nà. láti. owóde. owóde ìdíròkọ àbò owóde academy. apata apata. ẹ pẹ̀lẹ́ mà ó yá. yes ma nǹkan tèmi fẹ́ sọ fóbìnrin yẹn ni pé kó má fi ọkọ wọn sílẹ̀ lóòótọ́. tá a bá wò wọ́n lè má wá white collar job we have some other works where he, can do ẹ mọ̀ pé ló máa lọ sínú olúyọ̀lé yẹn iṣẹ́ wa ń bẹ̀ tí wọ́n máa yẹn bá jẹ̀ lágbára láti ra mọ́tò thank god wọ́n ti ń ṣe in a to even in a way tí ẹ pé ó tí ẹ pé kò dàbí bọ́n ṣe ń ṣe àwọn àwọn tó ń wa mọ́tò yẹn tẹ́lẹ̀ wọ́n lè gbé bíi uber bóyá kó máa gbé sáwọn locations kọ̀ọ̀kan. gbogbo òbéèrè yẹn ìyá wa gbogbo òbéèrè yẹn la bi àǹtí wípé òkè látọdún eh, kápógún ọdún báyìí torí wọ́n ní ìgbéyàwó mm. àwọn pé ọdún kan ńlọkọ àwọn fi ṣẹ́yẹn sílẹ̀ àwa béèrè pé ọ̀dà ṣé gbogbo àkọsí ọwọ́ a ẹ̀ gbà ń gbogbo pé kọ́mọ̀ dúró de pé ń gbàgbá tó rí sẹ́gbẹ̀ǹgbẹ̀ ń gbọ̀ yẹpa àwọn òbí ẹ̀ lónìí òfin sẹ́yìn sílẹ̀ ṣé o ò dẹ̀ wá ti wá ṣé wọn ò bọ orí mi náà pé irú ẹni yẹn bóyá kó mú lọ sọ́dọ̀ pásítọ̀ ó ní ìdá advice kó má lọ jẹ́ pọ̀ lẹ́gàn lẹ́ni yẹn ah, báwo ló ṣe máa máa gbọ́n mọ̀rún ẹbí ẹ̀ ṣebí wọn ló ń bá wọn bọ́yàwó ń ṣe àgbà àwọn ọmọ ni ẹ̀yin náà wo situation of the country hmm. olúwa ràn wọ́n lọ́wọ́ o wọ́n mú wọn lọ fún akọ́ gbàdúrà fún wọn kó olúwa yọ ọkàn padà o. tọ ẹ ṣeun hello ẹ̀yin rédíò yín sílẹ̀ ẹ káàárọ̀ Mandela láti Jerusalem. Shalom. shalom. shalom o àkójúmọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ bó lọ̀rọ̀ rí o. àmọ̀ràn àmọ̀ràn mi ẹ káàárọ̀ àmọ̀ràn mi sí obìnrin yẹn títí náà kó má fọkọ ẹ̀ sílẹ̀ àgbélébù ẹ̀ mi. wọ́n ìkejì ló béèrè pé ṣé nínú ọ̀rọ̀ arábìnrin yẹn ṣé ọkọ yẹn ṣé ó dà ṣiṣẹ́ náà rẹ̀ fẹ́ béèrè ló béèrè fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. a béèrè gbogbo béèrè yẹn wípé tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn táwọn òbí ẹ̀ bá ní òfiṣẹ́ táwọn àna rẹ̀ bọ̀ wá sílẹ̀ ṣé ń bọ̀ ta lójoojúmọ́ ṣé ń mú application míì káàkiri ó ní ọ̀sán pé kó má wọ̀rí kó má wọ̀rí it's not until tóun bá tó máa rìn kiri tàbí tóun bá tó ṣé tóun tó òun á máa parọ́ ni òun make move òun ti connect àwọn èèyàn ó ní tó ń wí náà nìyẹn kò sálẹ̀ ṣé yóò fa oníṣòwò fòkùn wọ ọrùn ẹ̀ máa wọ kí títì pé kọ́ mọ á application ká ni. hello sir. ẹ àwọn ìyá ìdìbò ẹsẹ̀ ìyá tó bá lè wá ọ̀nà àti wá owó yá yàtọ̀ sọ́wọ́ pẹ̀lú ọkọ̀ òwò torí láyé sọ èjì ẹ̀ bó ṣe wà ẹ̀ mo wà ṣẹ́ bí ọmọ bí irú báyẹn sí àti jẹ́ forty five or fifty sókè. àti ẹ̀fọ́ mo tiẹ̀ mo daṣọ bọjọ́ orí mi <laughs> mo daṣọ bọjọ́ orí mi. kò lè àti iṣẹ́ mi àwọn àwọn oníṣẹ́ sìn àwọn èkì náà fẹ́ náà fẹ́ gba ìwé àti iṣẹ́ mi sìn mm. kò lè yí rí mm. láti ẹ̀rọ wa lè try kó wá náà àti bá wá owó kúrò. mo daṣọ bọjọ́ orí mi ṣùgbọ́n ẹ jẹ́ n kúkú fẹ̀ kan sọ pé nìyẹn ti lé láàdọ́ta mo ní mo fẹ́ daṣọ bọjọ́ orí yẹn tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ẹ jẹ́ kúkú bẹ́ẹ̀ ó ti kọjá àádọ́ta ó ti lé ṣíún ní àádọ́ta àti iṣẹ́ olè yìí kò ṣàyà àwọn ìkìlá òní tẹ́fẹ́ náfẹ́ tàbí bẹ́ẹ̀sì méjì tèmi pé tó bá rí tó rẹ́dà ti ṣe kó bá wá owó kó lọ kọ́ òwò. ẹni tí bàbá ìyàwó bá wáṣẹ́ ẹni tí bàbá ìyàwó bá wáṣẹ́ tó láwọn pẹ́rẹ́ǹtì òun ní kóun fi ṣẹ́ yẹn sílẹ̀ lẹ́yìn ọdún kan bí ìyàwó bá wá kówó gan fún un tàbí tó ṣe rò pé yóò ṣe é mọ̀ pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ náà dráìvẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ní dráìvà rẹ̀ o. ó ti rẹ̀ yẹ láti ní tèkì á ti rí láti ní tèkì ẹ̀ náà àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ń sìn náà for twenty years sẹ́yìn wọn àgbà lọ́wọ́ ẹ̀ ni àwọn àti máa jẹ kára máa fẹ́rẹ̀ sí ẹ̀ náà náà lórí wọn àmúlò léwu sípà wọn máa fẹ́rẹ̀ sí ẹ̀ ni orí múlò lé fún wọn. ọ̀dà kò burú ẹ ṣe ẹ̀jẹ̀ àgbọ̀ tẹ̀lómi àdúpẹ́ o. hello àpíà hmm, ojú òpó kún o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ pé tòlá wákàtí mo lóun obìnrin ni láti ìwé. ẹ sọ sí kánmọ́kánmọ́. sẹ́rí nọmba one. yes sir. irú bọ̀bọ́ yóò ṣe bá rìnrìn àjò nọmba two àwọn fámìlì ọkùnrin náà wọn ṣe bá rìnrìn àjò ẹ má jẹ́ ká parọ́ tọ̀ra wa jẹ́ lábẹ́ ọ̀rìn gbogbo gbogbo wa jọ ń ranra wa lọ́wọ́ ni o ah, kò sẹ́ni tó lè ran ẹnìkan lọ́wọ́ tó bá ti wá ń délẹ́bù pé ẹ má ṣe ẹ wọ́n máa jẹ gàbálẹ̀ lórí tí ọba ti ríru ẹ níbẹ̀ kó tètè yẹra fún ẹ wá dákun torí Ọlọ́run láti twenty one years ago hmm. iṣẹ́ wo lórí mú ṣe. kò mú nǹkan àníkà sùn kájí Nàìjíríà enterprises. kúrò ní mo sọ fún yín máa tẹ́rí tí ọmọkùnrin wà nínú ilé ní ọ̀sẹ̀ kan ó yẹ kó ọ̀rá sáà ní pé ìgbésí ayé òun fún ogún ọdún òun ti gbọ́dọ̀ dìrẹ́ẹ̀fẹ̀ hmm. láti ọjọ́ kìíní kátó wá sọ pé ó ń lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta hmm. so irú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin yẹn ò nílé o kò dẹ̀ ní kọ̀sílẹ̀ wọ́n á faradà inú mi dùn pé àwọn ọmọ ẹ̀ tí ń ṣe wọ́n ti wà ní ilé ẹ̀kọ́ gíga àkọ́bí ti wà ní fáfitì. bẹ́ẹ̀ ni sùúrù tó ti ń ṣe bọ̀ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ní èlítù tí wọ́n yẹ̀pẹ̀ kó máa tẹ̀tẹ̀ kó máa fún lóúnjẹ. kó fọkọ lẹ bẹ́ẹ̀ kó fi dí gẹrẹwu báwọn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ló máa sọ ibi tí orí wọn máa bọ́rù rè fún. Ah, tọ ó dà kò bú ẹ ṣe. hello. imani sùúrù lẹ. sá. ó láti kọ sílẹ̀. Ah. ó tọ́ kó lè bá àwọn ọmọ ẹ̀ dáadáa. ó kọ yín sà ah. <laughs> ìbínú bàbá bá wọlé. ẹ káàárọ̀ o mrs ogunjọbí látàwọ̀ sọnù. ẹ mà ṣeun ẹ dá sí. ọ̀tọ̀ lójú tèmi fi wò ó. ẹ ṣáà wò. ṣé ẹ mọ̀ pé kì í ṣe ojú lásán náà fi bá ọkùnrin yẹn sọ̀rọ̀. ṣé yóò wù lọ́kàn láti pé kó ṣiṣẹ́ ni kí ló wá dé lẹ́yìn tó ebi tẹ́yìn bá fiṣẹ́ kan lẹ̀ yóò wá mi kí ló dé tó fiṣẹ́ lẹ̀ náà tó tún padà lọ tí ò wá ṣiṣẹ́ mi mọ́. ọlọsọ ọlọsọ Ọlọ́run á ṣe Ọlọ́run ó ṣe Ọlọ́run ó ṣe. iṣẹ́ tuntun ni wọ́n yọ iṣẹ́ lọ́kàn ẹ̀ ni wọ́n máa ń ṣe dáadáa. wáá Ọlọ́run kó ṣàánú wa ò wà ní ṣíṣe o. ayé ní kàdé bí wọ́n tún yọṣẹ́ ah. lọ́wọ́ èèyàn Ọlọ́run mọ̀mọ́ ṣàánú wa o. hello. hello. hello. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀. orúkọ yín bọ̀lẹ̀ tí ń dá sẹ́tò òmùlérò fresh. ajijubre ló ń pè láti uk. ajijubre alẹ́ ajijubre o láti uk. ẹ dá sí ṣe rí wúmà yẹn. wúmà yẹn yes. ẹ má wúmà yẹn ẹ má ní kó forí ti anything you understand me. ok káwọn èèyàn káwọn èèyàn máa sọ pé kó forí ti anything. ó máa forí ti anything àwọn fámìlì ẹ ti lo máa yẹn wọn ti lo fámìlì ọkọ wọn ti lo ọkọ. Ah. so ọmọ ẹ yẹn kó rọra kó iṣẹ́ tó dẹ̀ ń ṣe kó rárá máa maintain àwọn ọmọ ẹ̀ Mm-hmm. ó ti tó ọba àwọn fámìlì ẹ ló ba ayé ẹ jẹ. Mm-hmm. kò ní ìdíkó sọ wípé kínní ó ti gbìyànjú tó ogún ọdún mm-hmm. ah, ọkọ obìnrin yẹn try ẹ jẹ́ ká ẹ jẹ́ ká yìn ó try ó try ó try kò ní ìdí láti pìtì ẹ mọ́ ó ti gbìyànjú tó ọmọ fi wọ yunifásitì ọmọ mẹ́ta. Ah ó gbìyànjú ẹgbẹ́ dàpọ̀ ẹ má jẹ́. Alhaji Jubril láti UK ó wá ní àwọn pẹ́rẹ́ǹtì òun pé gbogbo bóun bá sunkún sunkún sunkún sunkún ó ń dárí òun sọ pé àgbélébù ti ẹnu màmá òun náà sọ pé àgbélébù ti ẹnu. because àwọn ti bìlí àwọn family ọkọ try now. àwọn family ìyàwó. àmì sorry àwọn family ìyàwó try now hmm. wọ́n bá ọkọ wáṣẹ́ àwọn family rẹ̀ ni kò lọ fi ṣẹ́lẹ̀ ó ti wá ṣe fún ogún ọdún ah, ẹ wò ẹ jẹ́ ẹ ṣé tó bá wá gbé ẹ̀sà aláàjì ẹ̀jẹ̀ àṣọ tó bá wá gbé gbèsè táwọn pẹ́rẹ́ǹtì tiẹ̀ náà ò tún fi ó gbé ń sìn bó o tún wá nígbà wọn ní kọ́sà máa bá yí ni. kí ni kọ́ máa bá yí àwọn fámìlì tiẹ̀ ń gan wò ni àti bọ́kọ rẹ̀ wá sí àwọn fámìlì rẹ̀ ni wọ́n ṣe àwọn kò kí lẹ fẹ́ jẹ́ kí wọ́n sọ. Hmm. the best thing kan ni pé ogún ọdún ti gbìyànjú tó ọmọ hmm. mẹ́ta hmm. Ah, ọkọ wa ríṣẹ́ kankan ṣe bó tiẹ̀ jẹ́ pé kó máa gbàgbà wa mọ́tò kò rí ṣe hmm. ah, let us be sincere ọmọ yẹn àwọn ọmọ mẹ́ta yẹn ni kó fèsì. kó fèsì wọn lábẹ́ òrùlé ibi tí màá yẹn wà àbí àbí yapa nípa tiẹ̀. kó yapa gbogbo ohun àtọkọ rẹ̀ kó ti ọkọ rẹ̀ sẹ́ àwọn fámìlì rẹ̀ tó ní kó fi ṣẹlẹ̀ bóyá wọn ò ríṣẹ́ fún bóyá kí ẹ máa yapa bóyá àwọn fámìlì ọwọ́ àṣẹ. bóyá fámìlì ọkọ rẹ̀ náà sì ń bọ́kọ wáṣẹ bóyá kọ́ńpìnì tí wọ́n fẹ́ kọ́kọ́ kó ti ṣiṣẹ́ ni wọn yè dálẹ̀ masaba e ko e ko àwọn ọmọ mẹ́ta yẹn ni kò fi àwọn ọmọ yẹn ni kò fi kò jẹ ìgbà kò sì tẹ ó ọkọ ẹ̀ agreed mm, mm. àwọn fámìlì ìyàwó dẹ̀ ti gbìyànjú agreed ní fámìlì ọkọ ló ní ọkọ fi ṣẹlẹ̀ láti bí ogún ọdún kò wá ríṣẹ́ ẹ jẹ́ dákun àwa nǹkan míì ṣe yóò dá ọjà rẹ. ẹ ṣe Alhaji Jibril láti UK ẹ bá ń kí ìyàwó Abímbọ́lá Ògúnlẹ́yẹ ẹ bá ń kí Christiana Bamidele hello.

kó àgbélébù ẹ̀ ní kó máa gbé ah, hmm. ṣùgbọ́n ọkọ yẹn hmm. ọ̀lẹ gan lọkọ yẹn ah, hmm. kò yẹ kó máa bọ́ kò yẹ kó máa bọ́kọ yẹn kò yẹ kó máa kò yẹ kó máa bọ́ kò yẹ kó máa fún lóúnjẹ. ó ń dáyọ̀ ọ̀pá ni. ó ń dáyọ̀ ọ̀pá ni. bẹ́ẹ̀ ni. bó ni ó ṣe aṣọ oúnjẹ lábẹ́ òrùlé tí ò ní fọ́kọ jẹ ṣó ṣeé ṣe. tẹ́bí bá pa ó máa wáṣẹ́ ọ̀dà. tóbi bá pa ọmọ àwa sẹ́ torí ó ń jẹun ni ló ṣe gbọ́ ti àwọn fámìlì ẹ̀ pé kó máa ọ̀dà ó yẹ yín báyẹn. bébí bá pa tó bá ń ṣàárẹ̀ sáwọn fámìlì tí wọ́n ní kọ́ ọmọ àwọn ó fi sẹ́lẹ̀ sí òun ò tó ní sọ pé ìyàwó ọmọ àwọn ló fi nǹkan ṣe ọmọ àwọn àbí ojú wo lẹ́yìn fi wò báwọn. ìgbàdàn ọ̀rọ̀ máa tó sọ. Hmm. ọ̀dà ẹ ṣe ìyàwó látòdògbòló hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o d1 dìran ajíjọlá láti ìlú London alọmọdàgbére alọmọdàgbére mò ń gbọ́ o. <laughs> ẹ wọ́n jà sọ yẹn lórí afẹ́fẹ́ yín lẹ́fà. àwọn pàdé lẹ́yìn ètò <laughs> kẹ́mi ọmọ dáná lẹ̀ bí ẹ̀mejì kẹ́ kọ́kọ́ mọ́ àwa ọba ọ̀sánwó gbogbo owó oúnjẹ mò ń gbọ́ ọ̀yà o <laughs> sọ̀rọ̀ sọ̀rọ̀ sókè ẹ káàárọ̀. ọjàre ẹ dá sí o. ṣé rí nọ́mbà one mm. ṣé rí wúmọ yẹn mo rò pé ilé alákọ̀wé náà ti wá. ilé alákọ̀wé náà. ṣé rí ṣé rí àwọn òbí àwọn ẹbí ẹ mm. wọ́n fi ẹ wọ́n fẹ́ẹ́ fi máa yẹn láre ni tó ti yẹ yẹn. Mm, àwọn ẹbí ọkọ. ó jẹ́ kó fẹ́ẹ́ fi ẹ àwọn aráalé ọkọ yẹn wọ́n fẹ́ẹ́ fi láàrin rẹ̀ hmm. Hmm. wọ́n fẹ́ nǹkan tó dà fún un torí mo ní mo rí mo rí èèyàn méjì níbi ìbàyẹn tó yẹ kó wà fún un ṣé ti yẹ hmm. ẹni yẹn náà wọ́n kàn sàdédé ó ti wọ́n ti bẹ̀rẹ̀ ṣé bíbá wọ́n kàn sàdédé ní kó kó lọ fiṣẹ́ lẹ̀ yìí ó fiṣẹ́ lẹ̀ wọ́n eh, ẹni ẹni ìyàwó ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ló jẹ́ bí àbúrò ṣe ó ti yẹ ní wọ́n wà gbogbo ṣáta wọn fi nígbà kò lè ṣe é tí dáhùn hmm. lọ́jọ́ kó sínú tẹ́tà máa gbogbo ẹ̀yẹ bẹ́ẹ̀ ó dẹ̀ ti bímọ fún níwọ̀n bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ̀ hmm. hmm. títí títí títí títí títí títí títí tó tàjà pé wọ́n fi nílé bọ̀bọ̀ yẹn alẹ́ rẹ̀ fi bàjẹ́ kọ̀ǹpìtì. Ah! ọlọ́mọ mọ̀jáyé mi ó bàjẹ́ mọ̀jáyé ọmọ mi ó bàjẹ́ o. ṣé nígbà tó ti gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn inú rẹ̀ káwọn kan nígbà tó ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ gbà ókè òkè wọn gbàṣẹ lọ́wọ́ ẹ wọn wọn ní kí ìyá aláǹlẹ ìyàwó ẹ má bẹ ọ má bẹ wá ṣe ibi mm. òun tó mọ yẹn tó mm-hmm. ti yẹn iṣẹ́ tó ẹ pé kí ṣe ìyẹn ẹ ti fún ṣe ní kọ́mpìnì bàbá yẹn ẹ kó wọn lò bí ẹrú wọn bẹ wá ṣe ilé iṣẹ́ mi wọn lọ kó tí wọn fún ọ lówó lé àwọn dẹrẹ àwọn òfẹ kó sórí rẹ tó wà nígbà kó fi ṣẹlẹ ọdún kìíní kò wọn kò ríṣẹ́ kankan kò síṣẹ́ wọn wáṣẹ́ mi fún ṣòwò ẹ fún ìgbẹ́rẹ́ káwọn náà ti jáde sí ọ̀rọ̀ ẹ̀ ta ni kọ́ jáde ń rí ta ló yọ jáde ń rí. àwọn eh, ìyàwó ẹ̀yẹn tó jókòó tó mọ tó ṣe yẹn ilé ẹ̀kọ́ ti mú jáde kó tó pé wọ́n ti ṣẹ́wọ̀n wọn ti ra àwọn oníyè wọn kọ̀ọ̀kan hmm. ẹni kan sábẹ́ ẹ̀ lẹ́ni ẹ̀ kò lè ṣiṣẹ́ ni wọ́n hmm. mọ̀ kó tó ẹ̀ pé bàbá àwọn bàbá mọ̀ ní gbẹ́ni sọ ti di ẹ̀ ń tì ó ti di ń tì kò mọ̀ ẹ̀ ń tì ẹnì kẹrin tó mọ léèyàn méjì ni mo nílùú bẹ́ẹ̀ ẹnì kejì yẹn wọ́n ìgbà kan ṣe ṣe tó bá ẹ̀gbọ́n fẹ́ máa dídí ṣe ó fẹ́ máa ṣe ó rán máa di láti ni. ó dà sá kí wọ́n á ní kárábìnrin ṣe oníṣẹ́bọ̀ wọn ó ṣe máa bá yí lọ́nu àwa òun mi sí ẹ̀ láì gbé wá. ó ti lé ti ó ti lé ó ti ṣe bó ṣe wà kó sípò tó lè ṣe. ọmọ ọba yìí náà ni. kò sípò tó lè ṣe pé nínú tó bá mọ̀ pé òun fẹ́ lọ fà láwọn fámìlì ẹ̀ lọ́wọ́ pé ó kè ẹ̀yìn ẹ̀yìn ọdún bá mi fọ ẹ ẹ bá lè bá wa ṣe ẹ ẹkọ sílẹ̀ ọdún tó bá yẹ kó sì lè mú jáde bọ ọtí pé kókò tó ó ti lè pàlọ ẹtì bí ẹwù tọ nìyẹn nínú kó jókòó tì ọkọ fi sílẹ̀ ìkànnì méjèèjì ọkọ mú jáde wọn kò ṣe wà ẹ kò sí kankan lórí ẹ mọ. ọ̀rọ̀ orí ọkọ ti empty ọ̀dà kò burú ẹ ṣeun ìdìran ajíjọlá ọ̀dà kò ọlágbára o. lórúkọ. Ah, ẹ jẹ́ ń gba ìpè yìí wọlé káka àtẹ̀jíṣẹ́ ojú Facebook àti torí fóònù ẹ̀ lọ́wọ́. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ o. yes ma. wọ́n mi tóbi láti ṣàtìlẹ́yìn mi. ọ̀rọ̀ àmà ẹ̀rọ àmà. nǹkan tó mi fẹ́ sọ fún wúmà ẹ̀ ni pé bó ṣe ń forí tì yẹn hmm. ó ń ọjọ́ ọ̀la fáwọn ọmọ ẹ̀ ni. kó má kúrò ń bẹ kó rọra sí bó ṣe bá ọlọ́run tó ti bá a gbé Mm-hmm. títí di ìgbà tó wà yẹn àwọn mm-hmm. àbá gbé tán àwọn ọmọ ẹ̀ ó ṣoríire nǹkan tí ọkọ ò lè ṣe fún àwọn ọmọ ẹ̀ ó ṣe fún. kó ṣàmọ forí tì í. kó máa forí tì í àwọn fámìlì yẹn wọn fẹ́ kí ó má yẹn ṣoríire rárá wọn fi gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ah. ogun ìdílé gangan ló ń bàjá. àjẹ́ o ogun ìdílé ẹ̀ ni. ọlọ́run dẹ̀ ti wá gbé ìyàwó sókè báyìí kó rọra kó forí tì kó má kó kó má bọ́ gara ẹ̀ rárá. ẹbí iṣẹ́ tí bàbá ìyàwó iṣẹ́ tí bàbá ìyàwó bá ìyàwó wá náà nìyàwó ń ṣe é dìsìn. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni àìmọye ẹlòmíì tó wà nílé ẹ̀kọ́ tó jẹ́ pé fara ń dà bẹ́ẹ̀ ni. ó dà ìyá mi ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ mà ẹ ṣe àdúpẹ́ mà àtẹ̀jíṣẹ́ ti kórìí Facebook bíi rẹ́rẹ́ arákùnrin Rájí Adéọlá wọn ní orí ọkùnrin wọn ò pé kankan wọn lé ọ̀lẹ bọ̀tọ̀bọ̀tọ̀ ni wọn ní kí woman yóò tètè gbàgbé ẹ̀ kọ́kọ́ yíwọ́ ẹ̀ sọ́hún. Joseph at Joseph Taiwo wọn ní kí arábìnrin yẹn kọ́kọ́kọ́ tiẹ̀ lọ tọ́jú ara rẹ̀ ní o lórí Facebook mo ti ń ká yìí o ní kó lọ tọ́jú ara rẹ̀ dáadáa wọ́n ní ìlera rẹ̀ ní kó jẹ òun lógún wọ́n ní kó lè bá a jẹ iṣẹ́ eléyìí tó ti ṣe lórí àwọn ọmọ rẹ̀ wọ́n ní gbogbo ohun tí ọba máa máa múnú ẹ̀dùn tí ó fún ní ìlera pípé wọ́n ní ni kó máa ṣe o wọ́n nítorí ọ̀dọ̀ ń kálukú ni ayọ̀ rẹ̀ wà. ṣẹ̀san adẹ́níyì onímọ̀mí jí o ẹ ṣeun pé ẹ kì í mísí prógráàmù wa àti tọ́níkì ìdájí lórí ètò òwúrọ̀ lọ́jọ́ thursday ọ̀dà kúkúrú ẹ ṣe prince richie akànjí Ah, wọ́n ní kí arábìnrin yẹn kọ́mọ̀ wulẹ̀ divorce ọkọ rẹ̀ rárá o eh, wọ́n ní pẹ̀lú ọjọ́ orí ta pótílé láàdọ́ta yìí wọ́n ní ọkùnrin ò tiẹ̀ lè kọ́kọ́ rí iṣẹ́ ná eh, wọ́n ní kò lè ṣiṣẹ́ kankan kankan mọ́ bó ṣe wà àfi tí ọba máa ṣe bí okòòwò lókù pé yá àríṣẹ́ ìjọba ní ẹni tó ti ju fifty lọ wọ́n ló lè má rí eh, wọ́n ní obìnrin yẹn wọ́n ló ní forty wọ́n ní fúnra lára rẹ̀ lọ́kàn ara rẹ̀ bó wọ́n kọ́ o ẹ bá ti rí Prince Richie Akanji ní Facebook wọ́n pé obìnrin ní kó fúnra lára ẹ̀ make up mind rẹ̀ sí nǹkan tó bá fẹ́. oyè kan mi tohib adéṣọlá wọ́n ní eléyìí gangan tí ń ṣẹlẹ̀ sárakùnrin ni wọ́n ń pè ní ogun ìdílé wọ́n lógun ìdílé ni wọ́n pé arábìnrin yẹn ó nílò ìrànlọ́wọ́ gidigidi. àbíà. bá mi adéwálé. Adé Eh, wọ́n ní arábìnrin yẹn wọ́n lóyún ntọ́kàn ní kó lọ divorce o wọ́n ní kó má bàa fi pa ara rẹ̀ pé torí gbogbo ń tà wí tà wí yẹn wọ́n ní àkósọ́kàn gan tá a pé èèyàn tọrọ bọ̀ ni tó ṣe àti adilẹ̀ palágídí wọ́n ní ṣáà ti mọ̀ pé ronú nu ó ti fẹ́ máa affect ẹ ti arábìnrin yẹn. oorun sókè mi ò gbọ́dọ̀ fojú. àtàjẹ́ ṣe wọlé ọ̀hún wọlé o. ìyá yé ìjà sókè sódò. Hmm. ọ̀gbẹ́ bàbá mi mọ́. àbí àjẹ́ tó gba bíi méjì wọlé sí gẹ́gẹ́ bíi páwọn èèyàn ń pè wọlé ẹ̀ lọ́hún. ẹ káàárọ̀ mọ́. ẹ káàárọ̀ sá o. ètò omúlérò rè Fresh FM rèé àmì àtẹ̀yìn náà. yes ma um, ojú tèmi fi. ibo lẹ ń pèsè o àtòkọ yín. láti United Kingdom mo ti ń pè. ọ̀rọ̀ ìsà orúkọ mi ni ọ̀gbẹ́ni solution láti UK. ẹ wá solution sọ̀rọ̀ yìí ó tọ́jọ́ mẹ́ta àbàdà solution. ó tọ́jọ́ mẹ́ta ètò ìṣòwò ẹ̀ ma ọkùnrin yẹn mà èmi fẹ́ ká kọ́kọ́ trace family background wọn padà sẹ́yìn. ok. lórí tá a bá family background wọn padà sẹ́yìn ànímọ̀rú ogun tó ń jagun ọkùnrin yẹn. Hmm. ká kọ́ lọ wọnú family wọn padà sẹ́yìn àwọn ọmọ ìyẹ́ àwọn ọmọ bàbá ẹ̀ àwọn òbí àwọn ìdílé wọn. ẹ a náà lọ́wọ́ esther ẹ ẹ bàdá solution adágbọ́n béèrè lọ́wọ́ ìyàwó wípé ṣé bọ́n family ti ń ṣe ní burújí tí wọ́n sì jẹni tí ìlú mọ̀ tán ní connection ṣé bẹ́ẹ̀ náà làwọn family wọn ní pé kódà àwọn rí bíi pé káwọn ó dá sọ́lá ọkọ àwọn gan-an ni pẹ̀lú àwọn dùn láti fẹ́ pé ó jẹ́ àtẹ̀rọ̀fọ̀ dìde wípé àwọn náà ó lè dá sọ́lá rẹ̀. that's fine ìyẹn da that is to say obìnrin yẹn ti mọ ogun tó ń jà wọn lé wọn kó tó dìbò lọ fẹ́ wọn nìyẹn òun ṣe ló fi okùn tí ò da wọn fi so ọkùnrin yẹn padà papọ̀ mọ ogun tó ń jà wọn nílé wọn tó dìbò fẹ́ blow àwọ̀ ìmọ̀ràn tèmi fóbìnrin yẹn ni wípé ọ̀rọ̀ yìí èmi ò rí gẹ́gẹ́ bí ojú lásán pé nígbà tèmi ti trace apara the family background yẹn nǹkan tèmi kọ́ lè rọ obìnrin yẹn ni wípé kó wọ́n gbìyànjú àdúrà torí tá a bá ní pé akọ̀ fojú lásán wà fojú lásán wò ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀gbọ́n èèyàn ò lè wà ní fún twenty years ah. kó má ríṣẹ́. tó jẹ́ pé bẹ́yàn bá gba lífù gan-an sà èèyàn fúnra lára ẹ̀ ló kọ̀wé pé mo fẹ́ lọ lífù o láàrin ijọ́ méjì bí kéèyàn ti padà bí iṣẹ́ ni. ní kàn lè ràn kankan ayé ẹ̀ tó máa padà bàjẹ́ sí náà ni àdúrà kan padà wọlé àdúrà jẹ́ kí ojú ẹ̀ ṣí. ọ̀rọ̀ ti January ti tí láyínká ní yá máa lọ lífù máa lọ lífù máa lọ lífù yèyé máa lọ lífù láàrin ijọ́ mẹ́ta ilé ti sú mi mo ní mọ̀mọ́ mọ̀mọ́ àrògbò báyìí. Ah, ah, ah. ilé máa sọ yín so iṣẹ́ téèyàn bá iṣẹ́ tó fi sílẹ̀ gan tó bá jẹ́ pé báyìí ní state gan ló fi sílẹ̀ gan ni kò sí nǹkan tó ní kó má padà lọ sọ́dọ̀ bàbá ìyàwó ẹ̀ láti lọ tún bá fẹ́ jọ ẹ bá mi bí àwọn ará yìí bá ẹ̀ kàn gbà mí padà hmm so ó ní kankan tí wọ́n ti ti sọ papọ̀ mọ́ bad connection kan wà ní mm-hmm. family background mm-hmm. wọn òun ló yẹ kó yí ẹ léṣe ah. jọ wọ́n wọlé àdúrà fún gidi kan ni mm-hmm. láti lè revive ọpọlọ ẹ̀ padà bí ó ṣe bẹ́ẹ̀ à nǹkan tó bẹ̀rẹ̀ ti ń gbé for twenty years àpá eh. lórí o ìsìnkú ẹ̀ máa tó máa pa lórí o. ẹ ṣe ìbàdà solution láti lu London àdúpẹ́ sà. Ah, hello. Ah, àmì jèrò. ẹ káàárọ̀ sá o. ẹ kọ ojúmọ́ o. ojúmọ́ ayọ̀ rẹ ó kọ yín sá o. aláàjì ẹ kí ni sori ga láti òde rẹmọ. ẹ bá ní dasí kọ́mọ́kọ́mọ́ sá. ṣe rí ọkùnrin yẹn. yes sir. ogun ìdílé pọ́ńbélé ló ń dà láàmú. ogun ìdílé pọ́ńbélé. pàápàá kò sí nǹkan kan lágbárí ẹ̀ mọ́ ọba àtẹ ẹ̀ sọ pé kó lọ́ọ́ máa ṣiṣẹ́ iṣẹ́ ò ní ṣe é ṣe mọ́ obìnrin yẹn ni kó wá solution síra ẹ̀ kó wá ẹni tó máa máa tùnú ah. ọjọ́ máa máa sọ̀rọ̀ tó máa túbọ̀ ṣáájú àwọn ọmọ ẹ̀ ọmọ ilé ọ̀síwájú. ẹ̀sà ẹ̀sà ẹ̀sà aláàjì pé obìnrin yẹn kọ́wọ́ ẹni tí ọmọ tùnú irú ẹni tí ọmọ tùnú bọ́ àwọn àbúrò rẹ̀ ń tùnú ah, àwọn àbúrò rẹ̀ ń bá gbé nínú ẹrù ó ní ah. kódà gan-an òun ti fẹ́ di ẹrù pa kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn àbúrò irú àwọn tani ọ̀tọ̀ àti mọ tani ọmọ awa tí ọmọ tùnú ta ló fẹ́ àbí àbí àbó ni. ìwọ̀n bá ti tùnú táàbùrò ti ń tùnú kẹ́kọ̀ọ́ ó ti lójú tùnú yẹn kó gbà fọlọ́ kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀ lè sanjọ́ fún. tọ́ ó dà ẹ ṣeun sá. bó ṣe jẹ́ nìyẹn o. àdúpẹ́ sá ẹ ṣeun sá arábìnrin yẹn náà ń bá mi sọ̀rọ̀ lórí fóònù mi. hello ó ní iná ọ́fíìsì náà fún ẹ. ẹ káàárọ̀ mà. yes sir ẹ káàárọ̀ sir. ẹ kú ètò ọlọ́run àmà fún mi ṣe. àmì orúkọ yín sọ. orúkọ mi ni mr adeolusola peter láti spain. láti spain ẹ káàárọ̀ sir. so um, gbogbo in fact lákọ̀ọ́kọ́ orí ọkùnrin yìí àwọn obìnrin tó ń bo ọkùnrin lójú jẹ́ ni àwọn ọkùnrin ọkùnrin tó ń bọkùnrin lójú jẹ́. bẹ́ẹ̀ ni hmm. lóòótọ́ iṣẹ́ ò ní rí but ìmọ̀ bó ṣe máa ń kó ní ẹ̀sìn fún ìlòmíì hmm. tó máa jókòó tí ò ní lè ṣe responsibility ẹ̀ lórí ilé. kò yé wa o. kò yẹ kí kò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. now ẹnìkan sọ̀rọ̀ ilé ẹ̀kan ó yẹ kí ọkùnrin yẹn kó ti padà at least ọjọ́ ti pẹ́ náà ó ti lọ bá bàbá ìyàwó tó ṣe kókó bìrì yìí nìkan ìyàwó kó lọ máa sunkún bá bàbá rẹ bá bàbá ẹ ní pé kó jọ kó orí kókó ràn àwọn lọ́wọ́ mm. ọkùnrin yẹn gan kó lọ káwọn méjèèjì kó padà lọ bá bàbá ìyàwó kó bẹ̀bẹ̀ bíbù tó bá ní sunkún kó sunkún pé òun ti kọ́ ọgbọ́n hmm. àwọn kan sọ sẹ́yìn náà bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé gbogbo ìdílé ni wẹ́ẹ́ ó pọ̀ sí gbogbo ìdílé hmm. bẹ̀tẹ̀ lòmíì gan-an ọ̀lẹ́ ni ọ̀lẹ́ ló ń da láàmú lásùkàjì enterprises. Hmm. tó bọ̀dá sọlá láti Spain pé elédè kan ó yẹ kó ti lọ ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá bá ìpógun òdílé ni lóòótọ́ tí wọ́n sì ti ráyè ṣàmọ̀ pé níta ewì kò ní lóore kò ní ronú débẹ̀ o pé kọ́ lọ bá àwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ̀ padà kó pé ẹ dákun òun ti àgùntàn yín ọgbà òun ti jẹ wálé padà ẹ ṣàánú òun ẹni torí ẹ̀ bá ti empty lóòótọ́ ò ní lè ronú débi ń tẹ́ torí ọ̀tọ̀ ni kẹ́yàn lógun kó sì mọ̀ pé òun lógun ẹni bá lógun ni yóò ké gbàjarè ni ò sì ní í dá lé àmọ́ ẹni tó bá lógun tí ọmọ pé òun lógun ò ní ṣe ń tẹ́ wí yẹn. gbogbo nǹkan kan náà lóògùn ìdílé hmm. ogun pé lórí gan fi ń ta rẹ̀ ó gbóògùn ìdílé náà. ogun àfọ́fà. gbogbo bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ẹni tó bá ti lè dúró sílé two big six months tí ò ṣe anything tí ó jẹ́ business ó jẹ́ business kan wá owó ó fi máa ta nǹkan díẹ̀ díẹ̀ ó fi máa supply nǹkan díẹ̀ díẹ̀ kéde àkíyèsí àmọ́ fún òun mú kankan wọlé ah. ẹgbẹ́ tó bá ti yẹ̀sùn sí ní ní big six months tọ́kẹ́ twenty twenty years or nineteen years. gbogbo advice tíyàwó lòun ń fún pé àbẹ́ẹ̀tún máa ṣe léyìí àbẹ́ẹ̀tún máa ṣe léyìí ó ní yóò ní ìwọ kọ́ ló dá mi ọlọ́run wà lẹ́nu iṣẹ́. Eh, òyì kan ṣe ni ẹ wo bàdá sọlá eh, òyì kan ṣe ni advice mi fúnyàwó yẹn ni pé ìbá ti ní kan ṣe kò kò jíṣẹ́ kó pè àwọn ọmọ ẹ̀ lágbára ọlọ́run àwọn ọmọ yẹn máa yàn wọ́n máa yanjú lágbára ọlọ́run. kó gbàgbé nípa ọkùnrin tó gbàgbé pé kìíní hmm. kó gbàgbé nípa ẹ̀ tó bá ti hmm. pé lóòótọ́ kò ní kan ṣe. yàrá ìpèsè máa gbàdúrà fún un ló jẹ́ kó gbé lọ sọ́dọ̀ pásítọ̀ gbẹ́gbẹ́jẹ muslim ni wọ́n fún gbé lọ sọ́dọ̀ imam kán lọ kán lọ gbàdúrà sórí ẹ̀. ọ̀dà ẹ ṣé ẹ ṣé a láti Spain ẹ bá wa kí gbogbo àwọn yẹn wà bọ̀dá ṣọlá ọ̀gá àtẹ̀jíṣẹ́ ń gorí ara wọn ọjọ́ ti lọ. àṣẹ sì ti kún. múlẹ́rọ̀ fresh one zero five point nine rèé. ètò. mo mọ̀ pé ẹni tó lọ̀rọ̀ náà àǹtí tó lọ̀rọ̀. ó sọ pé ti fa gbàgbọ́ ẹ̀rọ ayé. ó ti kọjú sí yín báyìí ẹ̀ta o ọkàn yìí sí yín báyìí ẹ̀ta o ọkàn nìkan báyìí ẹ̀tẹ́rù ara yín pa o ẹ̀rí pé ń gbẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ṣe máa bá a lọ rèé ẹnu àwa méjèèjì wúwo dùgbìnrin orí àtọrùn àwojú ara wa àtẹwọ́ pẹ́bẹ́ pé ah, kí n là á wà wí. wọ́n sì rí pé àwọn tó lọ́rọ̀ wọ́n sì ti wá wọ́n ti sọ́sọ́ kún sọ́sọ́ sí báyìí. àti náà òdílé tírú ẹ̀ náà bá wà. ẹ ti táàpù lára àná ẹ ti advice ìmọ̀ràn táwọn èèyàn fẹ́ ni yìí o. ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n látògún ọdún ẹbí ìyàwó bọ́ ọ wáṣẹ́ kẹ́ ẹ tó ṣègbéyàwó ọjọ́ kẹta àgbéyàwó lọ wọlé sẹ́nu iṣẹ́ ó sì ṣiṣẹ́ ọ̀n fọ́dún kan aláwọn ẹbí rẹ àwọn òbí ẹ ní kó o fi ṣẹ́lẹ̀ gbẹ̀ngbọ̀n já àwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ ló bẹ́ẹ̀ wáṣẹ́ ó wá ń fọwọ́ rárá ò ń sùn bọ̀nà kù látògún ọdún dìsìn obìnrin ni wà ń bọ̀ sanwó ilé sanwó oṣù kú ọmọ mẹ́ta ah ṣayé wa nù àbí yà. ẹ ò ló gbèjà ọmọ rẹ̀ rí òkun ayé ìjà ni ọlọ́run ọba ń ṣe o. bọ̀dá tí ó jẹ́ bọ̀dá yẹn nínú ilé yẹn. ìjà àfọ́fà ni ọlọ́run ọba ń ṣe o. ogun tí ìbá rí ọ jẹ́. ẹ wàá rí madam gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín níjọ́ yẹn tẹ́ ẹ wá. lórí ọ. orí ṣe rí inú fọ́tò tẹ́ ẹ fi hàn àwa yẹn ah, ẹ̀dá lóbìn o. ọ̀rọ̀ mi dáa lómi bẹ́ẹ̀ ṣe wá padà rí níjókòó yẹn gẹ́gẹ́ bí táwọn èèyàn sọ ní Facebook pé ìtọ́jú ara yín ni ká ẹ mú dún o ọlọ́dọ̀ yín láyọ̀ wá o pẹ́ni gbogbo tí ọmọ fún yín láyọ̀ wọ́n ní ni ẹ máa ṣe o tí ọmọ múnú yín dùn wọ́n ní ni ká máa ṣe o because happiness is free. ìjì ayé ìjà sókè sódò. ẹ mọ̀ pé mo sọ fún yín jẹ́ yẹn pé ẹ́ tí n bá tún mi ò lè dá yín mọ̀nà tí n tètè mọ bẹ́ẹ̀ ṣe máa make up mind yín tẹ́ máa tẹ́ máa tẹ́ wake up tí yẹ fi máa máa fine sí tí yóò tún tẹ́ tún fine ju tàtẹ̀yìnwá lọ but bẹ́ẹ̀ ṣe rí ìmúni with this picture ah no no no no no ẹ làwọn bá ká ẹ kọ́rònú kú ò láyà kẹ́ ẹ lè jẹun àwọn ọmọ yẹn báwọn èèyàn náà ṣe wí. ọ̀ọ́ni dojú fọ́tò wa kọ̀gànà ń jó ẹ̀yẹ àwọn ọmọ wa ẹlẹ́ni ò ní gbà ṣe ẹnì kankan wá ṣe. ayé mi. tó ètò múlẹ́rọ̀ tòní alo adé o bá a lo àyídé kò sí ti ní bẹ̀rẹ̀ tí kì í lò pọ̀ kílẹ̀ yìí náà bò má bí aṣọ kílẹ̀ ń bá yí. látúndé o. lẹ́ẹ̀rí bí òkè mountain tó ga gògòrò ṣẹ́rí pé ó lè lọ ọlẹ̀ pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá tọwọ́ tí ń dùn yín bá ṣọ ni. jẹ́rìí ṣe máa bá yínú tí wọ́n jáde bí ìbéèrè lẹ́nu àǹtí yẹn ẹ̀rí pé àwọn èèyàn ti sọ̀rọ̀ sọ́tún sọ̀rọ̀ sósì tí wọ́n ní kí wọ́n mọ̀ tí wọ́n bá mú ń bẹ̀. tó ẹ̀yin náà bẹ́ẹ̀ bá wá fẹ́ bá orí sọ̀rọ̀ ẹ fẹ́ pe Waheed Lumaka pírẹsẹ́ńtà láti jẹ́ ẹmọ tẹ̀ ń bá yín nílé tìyín bẹ̀yìn zero eight zero two three three three one six 18 08023331618 lẹ́ẹ̀fì pé Waheed Lumaka pírẹsẹ́ńtà tọ́jà orí tèmi lórí ètò múlẹ́rọ́ tó bá jẹ́mi ọrùn rẹ̀ Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ lẹ́fẹ́ bá ní gbólóhùn ojú òpó tèmi 09017656297 09017656297 tàbí 070 five nine five nine five nine zero five. bóyá lórí whatsapp ni àbẹ̀ fẹ́ pè àbẹ̀ fẹ́ tàtẹ̀jíṣẹ́ sms déédéé ẹni tọrọ rẹ bá kálá dáadáa yóò pè ní o yóò pè yóò sì ṣe àlàyé dáadáa tàbí kọ́ wa ariwa ní monday aago méjì sí mẹ́rin tàbí wednesday méjì àbọ̀ sí mẹ́rin ọ̀sán tó oníyan ṣe wọn lọ́bẹ̀ ṣe wọn ní tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú mú ìwà akẹ́sọ̀jẹ́ àbí àmọ́kí ọ ẹ̀kú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin yòókù tá a jọ ṣiṣẹ́ pọ̀ ìbùkún rájí o ṣe ń ṣe wọn ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ dá sí lọ́tún lọ́sẹ̀ àdúpẹ́ o kò ní sunyín kò ní rẹ̀ yín iná ò ní tanwó yín àgọ́ ara ẹnì kankan wa àgọ́ ara ẹnì kankan wa ò ní daṣẹ́ sílẹ̀ torí àlàáfíà lè fi ń dá a ṣètò ó dìjọ́ mẹ́jọ. Dr. Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yẹ orúkọ Waheed Lumọ̀ká pìrìsẹ́ńtà àjọpàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Elédùà ó dàbọ̀. Fresh FM nìbàdàn la Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Good morning. You are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kunle Ade Holmes is hiring full-time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628 or 090 628 644 87. Visit our head office, 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. <laughs> Calling on all streamers, gamers, and heavy data based business machines. Glow is giving you a mega data plan that's truly out of this world. For 100,000 naira, you get a whopping 1 terabyte of data that carries you for a whole year. Wow, yes! You heard right. One terabyte for 100,000 naira. So go ahead, chat, stream HD videos, post, upload, download, and enjoy mega data as much as you want. 247 365. Dial star 777 hash to subscribe today. Glow Unlimited. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ò gbọ́dọ̀ parun oríkì mi ò.